أما في سنن الترمذي لن أرانتي إمام الترمذي من كان في بيته هذا الكتاب فكأنما في بيته نبي يتكلم من كان في بيته هذا الكتاب فكأنما في بيته نبي يتكلم أنا آه، وأنا أنتي وبعد لي حديثي بعد نبي تنكره فقد صلى كما أمرنا رسول الله صلى الله عليه وسلم أبدو من الحديث صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يكره فقلت يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول؟ قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقيني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم سلني من خطاياي بالماء والثلج والبرد عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يقرأ أبو هريرة كي ألان قشي عليكم يا نفو أتبقى صحابي النبوة محمد صلى الله عليه وسلم أن يبدا حديث على قفاة ونيوة أبو هريرة ني ننن تيو غشو ننو بأن محمد صلى الله عليه وسلم تيما كان òun tó bá nábì bá wọ̀run ìdá kábàrà fi sọ̀lá tá nábì bá ṣe takbiratul ihram èyí ni Allahu akbar ti àkọ́kọ́ tá a máa fi wọ ìran àbúrò rẹ̀ ra lẹ́yìn tá nábì bá kábàrà yìí tán sákàtà hùnẹ́yì àtàn òun máa rí i pé ànábì sáré bẹ̀rẹ̀ fatiha káfíyèsí eléyìí náà bọ́rọ̀ ìmáàmà tá à ń sọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ọmọ súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam yìí Abu Hurairah ní ń yìí Abu Hurairah nígbà nàbí bá kábàrà tán sákàtà hunayi atan anabi ọwọ adakẹ bíyẹ hunayi atan tí èsè yìí dákẹ́ tó pọ̀. qabla an yaqra'a ká nàbí o tó bẹ̀rẹ̀ sí ké nkankan náà Qur'an al-Karim ìyẹn ní kókó tó bẹ̀rẹ̀ sí ké suratu فقلت يا رسول الله أبو هريرة ni nígbà tó ń wá rí báyìí òun wá pe àmẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam pé ìwọ abi anta a lè ti máa gbọ́ wọ́ọ̀rọ̀ yá àbíká máa rí ká kí ni tó máa bí abi fi pọ́n àmẹ́gbà muhammad sallallahu sallallahu mo fi ẹ̀mí ìyá àti bàbá mi ntí ọba yá àti wà nábì kọ́dọ̀ tẹ̀mí lọ́rùn tó fi yá àti bàbá mi mo fà ní ìyá àti bàbá mi mo fi bí ntí ọba ti wà nábì sallallahu alaihi wasallam eléyìí bí àwa ìkòwò là nábì wá wà sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn sàhábẹ́ rẹ̀ eléyìí ni báwọn ṣe fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ fún kápá fẹ́ràn ànábì ká máa wá sí ní ànábì láà Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ àti bí àwọn sọ̀hábà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn fẹ́ràn ẹ̀ débi pé ntí ọba sí àwọn ntí ọba sí ànábì kọ́sọ́ máa àwọn kó sí àwọn gan kọ́dà kó sọ bí àwọn kọ́mọ́kà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam láburú. Abu Huraira ní ẹ̀ ń wá ibà nábì pé ara'ayta sukutaka bayna at-takbiri wal-qira'a madha taqul wa hakadha kanu àwọn sọ̀hábà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ kí fẹ́ni tó bá wá díẹ̀ gbogbo tí wọn bá rí tọ́ba rú àwọn lójú ń pa ẹ̀sìn ẹsẹ̀kẹsẹ̀ ń wọ́n bí ànábì mi ò jẹ́ ó rújú ẹnu pábò rẹ̀ ra sá pé ọ̀sà kíyèsí pé bá ànábì bá kábàrà tán yóò tún wá dákẹ́ díẹ̀ ó lọ́n wá bíi pé máa dá àtàkù tọ́ ń dákẹ́ lásán ni àbí nǹkan kan bẹ tí ọmọ wíbọ̀ bá dákẹ́ yìí àbí bọ̀dọ̀ àbúrò rẹ̀ ra bíi ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ànábì náà gẹ́gẹ́ bíi ní ànábi ní ìsìláàmù ẹ ṣe pé àwọn ìdáhùn yìí ẹ̀yìn ò lè kò lè yẹ̀yìn àwọn kan ní ìsìláàmù yàkọ́ ànábi ọ̀dáwọ́ bo nǹkan kan nínú ìsìláàmù fáwọn kan ní wọ́n mọ̀ àwọn kan ní tí wọ́n mọ̀ mọ̀ ẹsẹ̀ kí sẹ́gbàbù rẹ̀ láti gbà ànábi pé dídákẹ́ tó máa dákẹ́ yẹn ṣé ọ̀n dákẹ́ lásán ni káwọn náà máa dákẹ́ bẹ́ẹ̀ àbú ní tí òun wí ànábi ló ní tí ń wí sallallahu alaihi wasallam kí ni màá wí náà ni pé allahumma ba'id bayni. وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ẹwà nfààní ńláńlá sábú òrera já já nfààní rẹ̀ radiyallahu anhu ẹwà bí àtà nàbà muhammad sallallahu alaihi wasallam ló ń bá ṣe anabi ní gbogbo ìgbà tẹ bá rí tóun dákẹ́ tóun ní jẹ́jẹ́ ni pé allahumma ba'id bayni wa bayna khataayaya ọlọ́run ta gbogbo àṣìṣe àtẹ̀sẹ̀ mi tá ń kété sí mi yóò jìnà sí mi bí mo ti fẹ́ bá wọ ọlọ́run ọba sọ̀rọ̀ tí mo fẹ́ kírun yìí ọlọ́run ta gbogbo wa ẹ̀dá ẹ̀sẹ̀ ní yóò jìnà sí ni kàmáàbà àtàbẹ̀ ìlànà mọ́ṣíríkì wàlúmàgbèrè ní jíjìnà tí ò súnmọ́ ànábì ní kó jìnà tó bí wọ òun ṣe jìnà sí ibùyọ rẹ̀ bẹ́ẹ̀ ní kọ́lọ́ wọn ta gbogbo ẹ̀sẹ̀ wọn kété sí wọn. èyí ò ní kankan aláhùnmá nàkírínì mẹ́lifàtọ̀ ọ̀yá rẹ̀ ọlọ́run dàpọ̀ fọ mímọ́ bí gbogbo àtìsí mi nàkírínì mẹ́lifàtọ̀ ọ̀yá rẹ̀ bí mo ti fẹ́ wọ inú yìí ń gbogbo ti ń jáde tí mo ṣe ọlọ́run fọ mímọ́ ń bẹ́ẹ̀ kàmá yunakọ sọ́wọ́l abiyadu mina dana bí ìgbà tá a bá fọ aṣọ funfun tó ń lọ́nẹ́gé kó ń bi gbogbo ẹ̀gbẹ́ anabi ni bẹ́ẹ̀ ni kọ́ lọ́wọ́ dá kó fọ òun náà kó ń bi gbogbo àṣìṣe. allahumma ksilni min khataayaya ọlọ́run dákun wá fọ mímá jẹ́ kí n wà mímá wẹ̀ mí kí n má kó ń bi gbogbo àṣẹ gbogbo àṣìṣe bil ma'i wal thalji wal barad. àmẹ́tẹ̀ẹ̀ta yìí ìtumọ̀ kan náà ni torí pé omi náà ní máa di kíni ní máa di yìnyín sálíjù nítorí bá sì jẹ sálíjù tó bá jẹ yìnyín kẹ̀ é gbóná yóò ṣe kíni yóò tutù náà ni àmọ́ àǹfààní ti ń bẹ ń bẹ lẹ́yìn ni pé ń bẹ ibi tó bí yẹn bá fẹ́ bẹ lọ gbogbo ní téèyàn bá mọ̀ téèyàn lè wí kí i sẹ̀sẹ̀ ọ̀dà ká máa wí bí àdúrà lànàbí òfin máa ń pẹ́ bèlì máa ìlàsán oníwàlú bèlì máa í wà fẹ́lìjì wà lùbàrù ẹ wo àdúrà ńláńlá yìí tọ́pọ̀lọpọ̀ ọ̀gbà dẹ́pọ̀ pàwọn náà lè láǹfààní àti máa ṣe é tó ẹ̀dá kun látòní lọ ẹ̀ǹtí ọ̀bá mà kọ́kọ́ aláhùnmá kò ṣe ń tọ́pọ̀ aláhùnmá bá kọ́dà bẹ́ẹ̀ yẹn ń dárun kí máa wí lẹ́yìn tí yẹn bá kábà àtà kó tó ké suratul fatiha kọ́má ní aláhùnmá ba'id bayni wa bayna khataayaya kàmá ba'adta bayna al-mashriqi wal-maghrib aláhùnmá naqqini min khataayaya kàmá yunaqqa al-thawbu al-abyadu اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد bẹ́ẹ̀ wàlbàrà bẹ́ẹ̀ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní ma wí. nínú àwọn ahadithu míì kuma yàtọ̀ fún ahadithu tàbí òrẹ́rà ìwé àlè fún padà ká. a tún rí i kà pé kọ́dà àdúrà yìí nìkan ká nàbì máa ṣe bá nàbì bá wà lórí ọ̀hún. fọ́fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rún kó tó di kó ké suratul fatiha. àǹfààní eléyìí ni pé ẹni tẹ́lẹ̀ bá lè díẹ̀ fún àbí ọ̀mà omi ń bẹ tí ò tún ti ẹ̀gùn tó léyìí tá nàbì máa fi ṣe wọ́n ń pè ní du'a olè àdúrà tá a fi sí ọ lẹ́yìn tá a dáká dára tán lápòjú ànájà máa wí ńgbà míì pé subhanaka allahumma wa bihamdik wa ta'ala jadduk wa la ilaha ghayruk ànájà máa wí yẹn náà ẹnu tí ń bẹ́ẹ̀ ni pé ọ̀kan lèèyàn ò mú nu gbogbo àwọn dùn áwò lè sèpta àyíwá ti dùn áwò lè sèpta yìí méjì àbí mẹ́ta lórí ọ̀run ara dùn áwò lè sèpta yìí tó tún wà lápẹ́lẹ̀ fún ànábì máa ń ṣe sallallahu alaihi wasallam pàtàkì jùlọ fún ànábì bá fẹ́ yẹn náà fìlà lóru انت النبي ما في شيء افتتاحي يعني رنيكي اللهم رب جبرائيل وميكائيل رب جبرائيل وميكائيل واسرافيل فاطر السماوات والارض انت تحكم بين عبادك آه، فيما كانوا فيه اهدني لما اختلف فيه انك تهدي من تشاء الى صراط الى صراطك المستقيم ninu mɛtɛ ta yi eyi tó bá wúyẹ tó bá rọnyẹ lọrùn nìkẹyìn òbí ṣe káwá pé mẹ́tẹ̀ẹ̀ta mọ fẹ́ ṣe ànábì ò ṣe rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ó wí eléyìí ńgbà báyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá báyìí báyìí náà bá fẹ́ tọ́ èyíkéyìí tó bá rọ̀ wá lọ́rùn nù adéyẹ sọ̀tà ànábì Muhammad sallallahu alaihi wasallam kò séyìí tí tí ọba mu. irú ṣẹ́kùn òfin pé yìí òun náà lọ́jọ́ tí ń bẹ́ ń bi àtàṣáhùdù tá a máa ṣe ń bi wọn. oríṣiríṣi àlùfáàdù làǹdàgbà Muhammad sallallahu alaihi lẹ́lòmíì bàbá kan lọ tíra mi ó lè rí i pé sẹ́ńtẹ́ǹsì kan àbí méjì ọ̀yàtọ̀ sí ti ń bẹ nínú tíra mi ó tún rí ti tàṣáhùdù mẹ́ta tọ́wọ́ látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àmì yìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́rìí jù òun ni tàṣáhùdù ibn mas'ud òun lè ta abdullahi ibn masoud gbà wá èyí lè tọ́ kọ́mẹ́ǹdì tasahud ibn umar tasahud umar ń bẹ gbogbo èyí téèyàn bá mọ̀ nínú tasahudati abiláàdì ẹ̀sọ̀tà tá nàbì ṣe kò sí ìjọ lẹ́tọ̀ kí n ṣe lórí ọ̀run. àmọ́ èyí tí ọ̀lẹ́sọ ni pé jẹ́nsẹ́ gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà ànábì òsè pọ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. حديث علاقتي أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه حديث عائشة رضي الله عنها ìyá ńlá wa Aisha kọlọ̀nkọ́ ti àlékún ìrọ́nú fún àti gbogbo àwọn ìyàwó àtàrà alẹ́ àti sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Aisha náà gba hadith wọ́n fi ròyìn bá nàbì tí kírun wọn ní bá nàbì bá fẹ́ kírun yẹ tẹ́síhù sọ̀lá tàbí tẹ́kbìr bá nàbì bá fẹ́ kírun ìta àkọ́kọ́ máa gbọ́ táàbù màkà nàbì ti bẹ̀rẹ̀ ẹ̀hún òun ní kíni àtẹ́kbìr ajẹ́pẹ́ gbogbo àdádálẹ̀ táwọn kan bá fi kọ́ àìsà ló wí bẹ́ẹ̀ yẹsọ́fì ìsọ̀láta bitakbir àtọ̀kọ́ fún ara ń jò ní pásítọ̀ táwọn wa jó mọ́sálásí la ilaha illallah torí pé a fẹ́ gbé kọ́ mọ́ àìsà ni yẹsọ́fì ìsọ̀láta bitakbir ànábì ewé nǹkan kan tó tó ka takbiratul níta ànábì fi bọ̀ ọ̀nà. a lè béèrè pé ya takbiratul ihram níta ànábì ò ní dàníyàn ni àdìsí náà ní fi yí wa nìyẹn ṣe yẹn máa ṣe kíni kí máa wí jáde àkọ́kọ́ tí wọ́n máa gbọ́ gbọ́lẹ̀ náà nẹ́bí sọ̀rọ̀ bá wọn sọ́nà lórí òun ọ̀hún ní kíni àtẹ̀kùbíyàn èyí ni kébé yẹn bá dà níyàn náà àti lórí yẹn máa dà níyàn sí àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́ gbọ́ pé alámáyé ti wà lórí òun ọ̀hún ní kó ṣe allahu akbar gẹ́gẹ́ bí aisha rọ́bì allahu anha àti wí. wàkàlà yẹ gbanabu muhammad sallallahu alayhi wa sallam aisha ní bàbá fẹ́ bẹ̀rẹ̀ sí kéwú lẹ́yìn tó kábàrà tán àkọ́kọ́ táwọn kan máa gbọ́ òun ní kíni alhamdulillahi rabbil alamin ìyẹn ni pé kọ́dà àwọn èèyàn gbọ́ bisimilahi rahman rahim ìtumọ̀ hadithu aisha ni àmọ́ wàá nu àwọn ahadithu mi léyìí tí ó sì takora wọn ẹwọ aisha níta aisha radiyallahu anha ó ní yẹsẹ̀ tí o sọ̀ láta bí tẹ̀síbí yìí níta nàbì máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtẹ̀kùbíyà ǹjẹ́ yẹn túmọ̀ fún ànábì ẹ̀dá nìyẹn kò túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ nípa kọ̀kọ́ ti àkọ́kọ́ máa gbọ́ tí ànábì ti wà lórí irun níta àkọ́gbọ́ ni kí ni àtẹ̀kùbíyà wọ́n tọ́sí ìkìrá àtàbí alhamdulilahi rabbil alamin torí pé gbogbo àhàdìsì tó wá ọjà mọ̀ pé anabi muhammad sallallahu alayhi wa sallam bí ọba tiẹ̀ ṣe bisimilahi lórí irun yaqulu ha sirra jẹ́jẹ́ la anabi máa wí sallallahu alayhi wa sallam nípa báyìí حديث عائشة رضي الله عنها قال وكان إذا ركع لم يسقط رأسه ولم يصوبه bẹ́ẹ̀ bá ké sóra tán àtọ́ké fájà àtọ́ké sóra tán ntòkù náà ní kárùkù ẹ̀ẹ́dẹ́gbẹ́ sófà tó sọ láti nàbí yìí sallallahu alaihi wasallam ọ̀là ń kà lọ́wọ́ ẹsẹ̀ ẹsẹ̀ bá nàbí tí kírun ní àwọn àhàdìsì yẹ kọ́ wa bàbá kú lórí ìkẹrẹ àtọ́ké ló kù ọkù kárùkù Àìṣà júwe fún wa bóòlà nàbí tí rùkù lórí ẹ̀rọ lẹ́nu yóò ṣe sọ àṣàwò ẹ̀ ní rí káà nábì ọ̀nà ẹ̀rọ orí rẹ̀ báyìí tẹ́sí wàá rò kú. wọ́n lọ́n mi sọ wíwò ẹ̀ sì ní rí kọ́ wá tẹ orí mi lọ lẹ̀ kodoro. wàlákin bẹ́yìn dàlík àyíṣà nígbà lẹ́bi tí rò kú sallallahu alaihi wasallam láàrin pé yẹn náà rí rí tó ti lóun wá rò kú tá a máa rí jálòmí máa ṣe yẹn àbí jálòmí ó sì wá torí kọ́ lẹ̀ kodoro bí bàtọ́ fẹ́ dorí kodo káà náà yẹ kó òun ni àlọ́ọ̀lá máa àwọn àfáà ní ọ́fíìsì ṣẹ̀ǹbá àti pé njẹ́ yóò fi mọ̀ pé òkú yẹn bá tà nígbà Muhammad sallallahu alaihi wasallam mu òun ni pé bọ́n bá ní kẹ́nìkan bọ́ wo bẹ́ẹ̀ ò lẹ́yìn rẹ rí ibi rùkú wọ́n ń sàpèjúwe rẹ̀ pé kọ́dà bí ìgbà tó kéde da omi sí i kò ní lọ wájú kò sì ní sàn wá ẹ̀yìn kò sì déédéé bẹ́yìn náà gáálí kànú ànábì egbórí òkè ànábì ti wá kan orí mẹ́lẹ̀ gbogbo méjèèjì yìí ni ká jìnnà sí wa káàná yẹfun ọ̀nà bẹ́yìn nàdàdé láàrin méjèèjì yìí lèèyàn máa lèèyàn máa rúkú bàbá wà lórí rúkú. wa káàná idha rafa'a ra'sahu min ar-ruku' lam yasjud hatta yastawi qa'iman yastawi qa'iman sallallahu alayhi wa sallam. àyíṣà ní bá nàbì tí kẹ́hìn nìyẹn bá nàbì bá dìde kó lórí rúkú ànàbì yìí dìde lórí rúkú kó sì lọ́ọ̀lẹ̀ wọ̀ náà tọ́pọ̀lọpọ̀ ń àyíṣà láti wá rí táà nẹ́bí ó tún dìde dúró bó ṣe dìde dúró lákọ̀ọ́kọ́ nígbà tó fẹ́ kí fatiha àtẹ́tù láti ní kéé pé kéèyàn mọ̀ wá sí ìjẹ́yìn wọn náà sáko ti sáré lọ torí ìforíkalẹ̀ eléyìí ọba àwọn tànẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ọ̀la àyíṣà sàlàyé fún wa yìí bá a náà bá fẹ́ kírun bí a bá gbérí kò ń bí òkú kó rí kóun dúró dáadáa ẹ̀rí pé bá àyíṣà bá ní hàtà yàkùn títí tí ó fi dúró ìdúró náà nù àmọ́ ti tàkìlù rẹ̀ pé hàtà yẹ kọ́ ìmọ̀ yóò dùn dáadáa kí èsì pé gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ díẹ̀ hàtà yẹ sáwìyà kọ́ ìmọ̀ bá nàbì tí kẹ́hìn nìyẹn sallallahu alayhi wa sallam. وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا bákan náà nù ntaarika nù lànà bá nàbì tí ń kírun sallallahu alayhi wa sallam ní bá nàbì bá forí kalẹ̀ kàkọ́kọ́ tọ́ba gbórí kú òní forí kalẹ̀ tàkọ́kọ́ kì í lọ ẹlẹ́ẹ̀kejì àtà yẹ̀sáwìyá kọ̀ àìdá títí tí ó fi farabalẹ̀ jòkó dáadáa. àmọ́ àwa gbé orí sókè lẹ́sẹ̀ kan náà sọ́kàn orí ìmọ̀lẹ̀ padà lẹ́yìn bá kéré òun báyìí inú àrùkánù ọ̀rọ̀ orígun ọ̀rọ̀ òun ni ká jòkó bẹ́ẹ̀ náà sàjìdàkẹ́yìn kéèyàn ó jòkó láàrin pé mo forí kalẹ̀ alákọ̀ọ́kọ́ àti forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó téèyàn á jòkó láàrin méjèèjì ni orígun ọ̀kan lọ́jọ́ nínú orígun ọ̀rọ̀ bórígun bá ṣe kó nbí nǹkan bórígun bá yẹ nbí ilé yóò wò bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀hún rí ọ̀la ìṣàwí sọ̀rọ̀ rọ́bì ọ̀la wàhánà ṣé ẹ bá kó lórí rákà bá kó lórí ìforíkalẹ̀ kó rí i pé ìsáwà kọ àìdá kó jòkó dáadáa yẹsáwìyá kọ àìdá kó tó di pé yẹn tó wá lọ fi oríkalẹ̀. wákàna yakulu fi kulli rákà àtẹ́yìn ní àtàhìyà nínú tí bá nàbà muhammadu sallallahu alayhi wa sallam ṣe máa kẹ́hìn aisha ní gbogbo ọ̀run tá ànábì bá kí ọba ti kíraka méjì ànábì yóò ṣe kíni yóò ṣe àtàyà ìrún àyílà lèyàn kí ni ọba ti kí méjì bẹ́ẹ̀ ìrún asúrì ni magiribi ni kọ́dà àṣùbà ni ànábì ọba ti kírun méjì méjì ànábì yóò jókòó yóò ṣe kíni yóò ṣe àtàyà wàkàna yakulu fi kulli rak'atayni àtàhìyà wàkàna yafrushu rijlahu al-yusra wa yansibu rijlahu al-yumna wàkàna yanha an 'uqbati ash radiyallahu ta'ala anha aisha ọlọ́kọ́ba sọ́lẹ̀ sọ́dọ̀ àdá gbogbo ntí a nídìí láti mọ̀ kọ́dọ̀ òfin mẹ́gbò lè yàn án jòkó lórí ìrun ọ̀la aisha sàlàyé fún wa yìí ìjókòó orí ìrun ní ẹ̀kọ́ onígbà nàbì ti ní àjò sọlọ́lá àròsọ́lá torí ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ń jòkó lónìí ẹlòmí ó jòkó yọ wọ́ ẹlòmí ó jòkó lórí ẹsẹ̀ ọ̀tún ẹlòmí ó jòkó lórí ẹsẹ̀ òsì bóòlà nàbì ìjókòó tiẹ̀ ọ̀la aisha wì yìí sọlọ́lá rọ́bì ọlọ́hùn táwọn aisha ní báyìí nàbì bá kíra kà méjì tán jáde kàkà nàbì máa ń jòkó lẹ́yìn rákà méjì ọ̀la ń pè ní adẹ́fẹ̀rọ̀ṣ alẹ́fẹ̀rọ̀ṣ ó yàtọ̀ fún ìta nàbì máa ń jòkó lẹ́yìn rákà mẹ́rin ọ̀la ń pè ní atawarruk apàdà kàwọn náà atawarruk lórí ìrún ó yàtọ̀ sí adẹ́fẹ̀rọ̀ṣ bí yẹn bá fẹ́ ṣe fẹ̀rọ̀ṣ gbà ó là á ṣe fẹ̀rọ̀ṣ bọ́ bá kí rákà méjì fẹ̀rọ̀ṣ يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عقبة الشيطان bóyá tá a bá rí ẹnìkan tó bá lè ṣe ìtọ́rọ́ṣù fún wa káwọn èèyàn fi mọ̀ bóòlù á máa ṣe ìtọ́rọ́ṣù ìtọ́rọ́ṣù ni pé ẹsẹ̀ wa ò sí èèyàn dà á délẹ̀ sáré yìí tó lè ṣe fún wa ọlọ́run ọ̀sẹ̀ nínú ẹ̀lẹ́sẹ̀ dáadáa ẹ̀sẹ̀ gbé téèyàn bá kí ọ́kà méjì ẹ̀sẹ̀ ń dín níbi ìkófin àwọn tí ọba rí létà tó eléyìí lè jẹ́rìí sáà kínni. ìfìyàwáṣùnù ìgbàwo nìyẹn máa ń ṣe bàbá kẹrùn raka méjì ẹ tàwárùkù yàtọ̀ àbá ẹ bá wa ṣe tàwárùkù náà àbí sẹkẹlómi àwa ṣe ẹ pẹ̀lú bí táwọn èèyàn fi ọlọ́wọ́n sàn ilẹ̀ kan dáadáa lè fi gbára bẹ̀ ṣẹ́rí bá a bá kọ yìí. ìṣẹ́ ń pè ń tàwa rúkù lórí ọ̀rọ̀ náà barakallahu fi ọlọ́wọ́ sọ àbá alẹ́ sọ dáadáa. ìyàtọ̀ tàwa rúkù ni pé kílà bá fi lélẹ̀ nísìnyí ẹ ìdí nìyẹn fi jòkó la máa fi lélẹ̀ ń bi tàwa rúkù. ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wọ́n wá ti ẹsẹ̀ nù ẹsẹ̀ àlàáfíà tá a kẹ́ ńgbà tọ̀rọ̀ sùn a jókòó lé ẹ̀zálẹ̀ bá a fa àti sẹ́yìn. àmọ́ rí jùlọ ẹsẹ̀ fún bákan náà ni wọ́n wá àánà sí òkè náà ni ẹ̀zá kan lọ́kàyà. so ẹni tí bí àfa àbáṣe tán àbẹ́lómi náà ẹnu ọkọ wa anabi ní sọlú kàmá àìtùmọ́ ní ìsọlù bẹ́ẹ̀ ti rí mi tí n kẹ́hìn délé bẹ́ẹ̀ ni ẹ kí àwọn sọ á bẹ́sẹ̀ wàhálà débi pé ẹ wò wọn òfojú kọ́mọ ẹgbẹ́ kí ẹ káàdì jókòó àbí kí ẹ káàdì jókòó ìjókòó ní ìjókòó ń jà à wọ́n sọ ọ́ bí tẹ̀síìlù débi pé kọ́dà ìjókòó tí máa jókòó níraka méjì ọ yàtọ̀ fún kíni ìjókòó tí máa jókòó ní raka ẹlẹ́ẹ̀kẹ́ raka tó bá yẹ pé ọ̀run raka mẹ́rin ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì tó máa yàtọ̀ sí ti ẹlẹ́ẹ̀kejì àmọ́ bá yẹ pé ọ̀run méjì náà ni ìfọ̀rọ̀ṣù àkọ́kọ́ yìí náà lèyìn ó ṣe ṣèyàn sálámà so nípa báyìí eléyìí ni aranjẹ anábọ̀ Muhammad sọ̀rọ̀ sẹ́lá tó kọ́ wa tó fi fún wa pé báyìí ní káwa náà kẹrùn bàbá fẹ́ kẹrùn wàkàrà ni yàrá àwọn ọkùnrin bá ti ṣe ìtọ́ọ̀ àyíṣà ni kọ́dà àwọn ìjókòó kan bẹ ìjókòó èṣù ànábì máa kọ̀ fáwọn yẹn pé ẹ má ẹ̀ oríṣiríṣi ní kúbà ṣètọ́ọ̀nì yìí táwọn afá àtàpèjúwe ara kúbà ṣètọ́ọ̀nì ni kéèyàn ó jòkó nísìnyí kó pé ó dìdú ẹ̀dùn kan wà na ẹsẹ̀ méjèèjì lórí ìrun ó ṣètọ́ọ̀nì rẹ̀ ìjókòó ṣètọ́ọ̀nì làná bí pé ní kúkúrú ìjókòó tá a bá ṣe rí yìí òun lọ bá ti súnà anábọ̀ Muhammad sallallahu alaihi èyí tó bá yàtọ̀ sí bẹ́ẹ̀ anábì ọ̀fẹ́. wàyẹ̀ yẹra ọlọ́nkọ́ sàn áìsà lẹ́sàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹsẹ̀sì tó kọ́ náà nídìyàn ní mà lórí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ akẹ́yìn lónìí bọ́bá wà lórí nípa ní aláṣẹ ìgbà ni wọ́n máa ṣe ànábì láà gbọ́dọ̀ máa ṣe kí ni ìfẹ̀rọ́ṣù àfàbẹ̀ ìgbà táwọn ẹran ti ń dẹdẹ ẹran àwọn ẹran ti máa pa ẹran jẹ bí ṣe máa máa rí bí ti ṣe yìí da wọ́n da wọn adélẹ̀ ń gbórí àyìn wọn wà lẹ́lẹ̀ àdọ́gbélé àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n bá wà lórí ọ̀rọ̀ wọ́n wọ́n wà báyìí tó ń pẹ́ ní gbogbo eléyìí ò ní kalẹ̀ àfa àwọn ọlọ́wọ́ sanyẹlẹ sàràdà ẹ bá ẹ bá ṣe fún àwọn yìí ẹ̀dá kàlá àkọkàyà ní ibi wọ́n forí kalẹ̀ láǹkọ̀ so níyẹn bá fi lè owó yẹn mọ táwọn èèyàn ti lè gbà fa èèyàn lè tó lè lè náwó ni tọ́wọ́ wá lọ àdìsí pé kọ́dà anabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí lẹ́yìn abá fẹ́ forí kalẹ̀ ọwọ́ wa méjèèjì ara èèyàn gbọ́dọ̀ sọ ni ọwọ́ méjèèjì tá a máa ń forí kalẹ̀ bo ní wàá tá a bá wà ń forí kalẹ̀ níbi tá a ń gbé sígbà tá a bá ṣe ni wà bí bàbá wa ń forí kalẹ̀ ní àárín ọwọ́ méjèèjì ni orí lẹ́gbẹ̀ẹ́ orí yẹn wà èyàn ó ti kàlàngọ ọwọ́ náà bí ọba ti lè ṣe máa tí ọba ti bí ọba ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́tà méjì ọ̀pẹ́ gbogbo bá ti jẹ́ níta nẹ́bí ní amẹ́sẹ̀ ètò ọ̀ṣù àtàbẹ̀ káwa na sọ̀rọ̀ kánà ọwọ́ méjèèjì kọ́ wà ní ẹyẹ lórí ilẹ̀ ẹlẹ́ báyìí ànábì lọ́wọ́ ọ̀fẹ́ sallallahu alaihi wasallam káwa náà ti jìnà sí wa kana yahtimu salata bit taslim bá ànábì bá níta nàbì fi parí ọ̀run gbogbo gba ọ̀hún náà ní kíni assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah eléyìí ni hadith wa aisha radhiyallahu ta'ala anha hadith ẹlẹ́kẹta ń pa bá nàbì tí ń kẹ́yìn ní sallallahu alaihi wa sallam an abdullah ibn umar radhiyallahu anhuma anna an-nabiy sallallahu alaihi wa sallam كان يرفع بيديه حد ومنكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك lára ntí àwọn sàhábà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá wa sọ tó wà lákọọ́lẹ̀ pé bá nàbì kí kírun ní ibn umar rabi allahu anhuma ó ní mo rí i pé bá nàbì bá fẹ́ kírun ó láwọn ìgbà kan tá nàbì máa gbé ọwọ́ sókè àkọ́kọ́ ni idha ftataha as-salah bá nàbì bá fẹ́ ṣe takbiratul ihram tá nàbì bá fẹ́ ṣe kíni takbiratul ihram kábàárà àti tá a máa fi wọ ìrọ̀ ànábì ń gbà wọn ànábì máa gbé ọwọ́ rẹ̀ méje níbi àdéhùn yìí hàzùwà máa ń kì bẹ́yì tí ó ṣe déédéé jìkà rẹ̀ wọ́n wá rẹ̀ fi àdéhùn àfàr hàzùwà kóbó náà yìí àdéhùn mi ń bẹ tó ní déédéé tí ànábì muhammad sallallahu alayhi wa sallam wàlídáyìí kà ṣe àdàlì ìmáàmù ṣáfẹ̀rí àdìmáàmù ṣáfẹ̀rí nínú àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin òun ni hamadan bẹ̀rẹ̀ hadithayn láti lo àdéhùn méjèèjì tó bẹ́ẹ̀ bá ṣe kó jẹ́ kí sàlẹ̀ kí irun kí ọwọ́ rẹ̀ kó ṣe déédéé tí kò fi gbàdí ìsìn méjèèjì àmọ́ àtọ́wábù ni pé ntọ́ba dípò ànábì ṣẹlẹ̀ yìí ànábì ṣẹlẹ̀ yìí fi há àdìsà sàhíhá gbogbo ìtẹ́ yẹn bá ṣe ń bẹ̀ kò sí èyí tí obìnrin ń bẹ̀. ntí akẹ́kọ̀ọ́ mi ni pé ara bíi ànábì ti máa gbọ́wọ́ sókè ìdá ẹ̀fọ́ta àṣàdá wà ìdá kábàrọ̀ lè rúkú bá ànábì bá tó kábàrà tó fẹ́ máa lọ bó tó fẹ́ lọ rúkú ànábì tó máa ká wa ìdá ọ̀fà ràṣàhù mìnà rúkú ọdí mélòó ọdí mẹ́ta bá nàbí bá tún ṣe tán tó fẹ́ dìde kú ní òkú bá nàbí bá kábàrà yóò tún yóò tún káwọ́ sókè bẹ́ẹ̀ náà rọ́fà ọ̀hún kẹ́dàlì وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد أبصرت سمع الله لمن حمده جدو تبين على التيفي أفي ربنا ولك الحمد عليني لك الحمد عليني اللهم ربنا ولك الحمد ebi náà ọlọ́run ní bá nàbí bá ń gbélé iná òun rí fún ànábì máa gbé ọwọ́ sókè bákan náà wàkàna láyà fún alùdáàlì kàfi sujud ebi náà ọlọ́run ní tó ń ríṣẹ́ ọlọ́dà anábà muhammad sallallahu alayhi wa sallam lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ibà nàbí tí máa gbọ́ wókè àmọ́ bá nàbí bá ń lọ forí kalẹ̀ kàna láyà fáwọ́ yàdàwù anábì kàkéde ọwọ́ sókè bá nàbí bá ń lọ عن ابن عباس رضي الله عنهما ابن عباس لبى حديث إليك رواء نقع بعد النبي كان صلى الله عليه وسلم ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين صلى الله عليه وسلم nípa bá ànábì ṣe ń tẹ ọ báwọn sàhábé ṣe ń ṣe fún wa bí tẹsí bíbà tó fáwọn abẹ́rẹ́ rí ànábì báyìí ọlọ́nkọ́ bá àtàlékún ìyọnu fáwọn sàhábé ànábì ọlọ́nkọ́ bá àtàlékún kí á ti jẹ fún ànábì náà sallallahu alayhi wa sallam. Ibn Abbas ní tòun tó ń rí sọ ni pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé umirtu an asjuda ala sab'ati a'zumin ọlọ́run pa mí láti ẹ̀pẹ́ bí n bá fẹ́ forí kalẹ̀ oríkèé ara méje ni gbọ́gbọ́dọ̀ fi lílẹ̀ àwọn náà rọra practicalize ẹ̀ nísìnyí ọlọ́wọ́ sàkà lẹ́sọ̀ dáadáa á yóò pé méje ẹni tí ń tí ń fi ń kalẹ̀ lórí ìrọ̀ ọba pé méje kọ́mọ̀ pé wọn ò kí ọ̀rọ̀ tà nẹ́bí sallallahu alaihi ní umirtu ọlọ́ọ̀pá mi látẹ̀yìn an asjuda ala kí làwọn àwọn orígun mẹ́rin ara méjèèjì yìí wájú wa yìí nìyẹn àmọ́ òun nìkan kọ́ gẹ́gẹ́ orí àmọ́ kìí sori nìkan lẹ́yìn jábàrà kínní wà á ṣára bí yẹ́dìgì ìlà àǹfìhì kìí ṣe ẹnu gbẹ́dẹ́ ojú yìí nìkan imú náà ń bẹ nínú tá a nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní umirtu an asjuda àlá sábà àti ààbùnmi àti ọ̀pọ̀lọpọ̀ mistake táwọn yẹn máa ń ṣe lónìí tọ́lọ́ mi ò forí kalẹ̀ tí ó gbé mú rẹ̀ sókè eléyà ọ̀bà mú bẹ́ẹ̀ o àti mú wa àti wájú wa báyìí méjèèjì lè wọ́n fi lélẹ̀ bí àbáńkẹ́wọ̀n bá nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam bó ṣe kí nìyẹn. wáléyàdẹ́ ya ni ọwọ́ ọ̀tún wa àti ọwọ́ àlàáfíà wa lẹ́yìn tá a bá mú orí lílẹ̀ imú bákan náà agbọ́dọ̀ ṣe fi àtọwọ́ ọ̀tún àtọwọ́ àlàáfíà wa ọgbọ́dọ̀ lílẹ̀ ẹ̀rí pé anagba muhammad sallallahu alayhi wa sallam kò pé àfọ́bì kọ́wọ́ tí lárúbáwá bá ní yádù fún ìka àfọ́bì ò ní lárúbáwá ń pè é ìka àdọ́rọ́ lè yọ èyí tá nàbì wí kọ́ yádù là nàbì wí àdá ọwọ́ délẹ̀ umirtu an asjuda ala sab'ati a'zumi lára rẹ̀ ní al-yadani ọwọ́ wa méjèèjì lẹ́yìn eléyìí arọ́kùbátẹ́yìn ni arọ́kùbátẹ́yìn ni kí wọ́n ń pè é ọ̀ọ́kùn méjèèjì lára tí èèyàn gbọ́dọ̀ fi lélẹ̀ gbogbo eléyìí nígbà tí èèyàn bá wà ní kí là ń wí tó bá wà ní ìforíkalẹ̀ ó lè máa jọ wá lójú pé ìyẹn ṣe tí àlàyé pọ̀ lórí ìforíkalẹ̀ nìkan ó tó bẹ́ẹ̀ alẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam ní akọ̀rọ̀bù máa yẹ kó nọ̀lá abdu mẹ́rin wá bí yí wà húwa sáàjù kò sígbà tí èèyàn súnmọ́ ọlọ́run jù bàtọ́ wà ń forí kalẹ̀ lọ ànájì ló wí bẹ́ẹ̀ bí wọn bá ń kí kéwú lọ́wọ́ ọ̀sùnmọ́ náà bí wọn bá ń rò kú ọ̀sùnmọ́ ọlọ́run ní í ṣe àmọ́ ní kọ́dà ànábì fi rẹkọmẹ́ndì pé bí wọn bá ṣàdúrà gan kọ́ máa ṣe é ní ìforí kalẹ̀ nígbà tí èèyàn jù òun nígbà tá a wà ní foríkalẹ̀ àtọ́wọ́ àti dandan ká foríkalẹ̀ yìí dáadáa làlàyé fi pọ̀ ń bi ìforíkalẹ̀ na nípa báyìí jẹ́ bá a ti ń kàbọ̀ àrùkùbàtẹ́yìn ní orígun orúnkún ẹsẹ̀ wa méjèèjì ọgbọ̀dọ̀ wa nínú tí yóò lélẹ̀ wa àtọ́rọ́fì kọ́dàmẹ́yìn ní àhà ẹ̀wọ̀n nísìn nígbà tá anábì fẹ́ sọ̀rọ̀ ọwọ́ anábì ò pé àtọ́rọ́fù àlìyàdẹ́yìn ní orí ọwọ́ méjèèjì sọ́lọ́lọ́ àmọ́ nígbà tó dọ̀rọ̀ ẹ̀sẹ̀ ànábì òkú wà rìjìlẹ̀ yìí nà dẹsẹ̀ rẹ délé àhà àtọ́fí alùkọ́dàmẹ́yìn ni gbé ògbórí ẹsẹ̀ rẹ tí pé bí a bá fẹ́ kírun orí ẹsẹ̀ báyìí ó ní a máa fi lílẹ̀ lórí ẹ̀rùn kò nídìí ká wá da ojú ẹsẹ̀ wa délẹ̀ àbí ká da àtẹ́lẹsẹ̀ délẹ̀ lórí ìforíkanlẹ̀ bàbá kà á rí i pé méje ni oríkun wa méjèèjì Eh, ọwọ́ wa méjèèjì ó di mẹ́rin eh, àtọ́rọ́fẹ́ tẹ wa méjèèjì ó di mélòó wájú wa di òdì méje àmọ́ ká pé ara wájú ká mọ̀ bá ṣe mistake lànàbì fi dá akọ pé imú náà ń bẹ lára ntí sẹ̀rí àpè ní jábọ̀ àwọ̀ àwọn wọ̀nyí ni kéèyàn náà kà bí méjèèjì yóò bá ti pé ọmọ pé ìforíkalẹ̀ ń ó dínkù ọjọ́ wa sallam. Ah, ní bí hadithi àdìsí wala wa lásọ̀dọ̀ àmọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe é ṣe ká padà ká bọ̀tọ́ náà sábà ká wí bíi wọ́n pé àdìsí tó wá lọ́tọ̀dọ̀ ànábì ànábì ní nínú àdìsí ní umirtu an asjuda ala sab'ati a'zumin wa alla akuffa sawban wala sha'ra wa alla akuffa sawban wala sha'ra. ànábì ní bọ́lọ̀ ti pa mí lára ànábì sọ̀rọ̀ sọ́lọ́ ní bọ́lọ̀ ti pa ọ́ láti pé méjèèjì yìí ni fún wọn dà. آله وصحبه alhamdulilayi ọlọ́ọ̀ni kí ọlọ́run kí wá fún àwọn dọ́kítọ̀rù wa ní ẹ̀sán dáadáa a nígbàrá ní àsìkò wa máa bọ́ sí abala ìbéèrè ṣùgbọ́n láti wọ́n fi ọ̀rọ̀ kan tó ń létí kí a tó bẹ̀rẹ̀ ní ìbéèrè àwọn obìnrin níwájú nígbà a ti kọ́ a ti rí kàn gbà mí. Tẹ́ bá pè kíkọ́ mọ̀, ìrun onílé lẹ́ẹ̀kejì ẹ̀ wá bu sóò tí ẹ bá ṣe àti ẹ bá di ẹ tí ẹ bá di ṣé ìrun méjì kúrò àbí ẹgbẹ́ ìrántí kí tẹ́lẹ̀ náà ṣé ẹ máa kí méjì yẹn padà ní àbí ẹ máa bá wọn kírun lọ bẹ́ẹ̀. lára kàlá òfin ọ̀sẹ̀ ní kúkúrú bí ẹ̀yà bá ti tó ìrun nìkan kọ́ ló bàjẹ́ àwọn kankan bẹ́ẹ̀ tó ba ìrun nìkan jẹ́ tí ọ̀dọ́ di àlùwàlá lóòótọ́ àmọ́ ìṣó ọba ìrun jẹ́ kọ́dọ̀ ọba àlùwàlá jẹ́ nípa báyìí bẹ́ẹ̀ bá ti lọ sí àlùwàlá mẹ́rin yóò tún rẹ̀ kí ìdí ọba bá wọn bá ti kan lókùtọ̀ bá wọn kí àdókòtò mẹ́ta tí ó kì bí ọba bá wọn mọ́ yóò tún gbogbo ẹ̀rùn tí ẹ̀ kí. aláàbẹ̀ tí wà bí wọ́n ní ẹ̀jọ́ kí ni ìdájọ́ kí ẹsẹ̀ obìnrin kó yọ sílẹ̀ nínú irun ní mọ́sálásí ni tàbí ilé rẹ̀ ẹsẹ̀ obìnrin kó máa yọ sílẹ̀ lórí irun nínú mọ́sálásí ni tàbí ilé gígísẹ̀ bí obìnrin bá fẹ́ kírun kó bu ẹsẹ̀ rẹ̀ ni kò sínú tí fìlàbù jẹ wà lórí ẹ̀ kò sínú ọ̀rọ̀ ọwọ́ àbújú obìnrin bá fẹ́ kírun ètò bá ṣẹ̀rí ìsìlámù mu kí wá ti dandan ní káwọn obìnrin máa wọ sọ́ọ̀fù ẹ̀jẹ̀ àgbọ̀ yìí dáadáa tóbìnrin bá wọ aṣọ tí jàlibábà ni àbí òun ni tó bu gbogbo ẹsẹ̀ rẹ̀ délẹ̀ ẹ̀yìn òtítọ́ tó àmọ́ kó bẹ̀rẹ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ nígbà bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí ó kírun ní orí ìjókòó tí ó máa fi orí kan lẹ̀ ni tàbí kan ògiri tàbí á fi ọwọ́ lélẹ̀ á wá fi kan orí nígbà tó bá fẹ́ sùn jù. àkọ́kọ́ náà ni pé bí ẹ bá ìsáàárẹ̀ bá ṣèyàn èèyàn gbọ́dọ̀ máa tún ń dòkó o ànábì wọn bá wà lórí ààrẹ ànábì yọ̀ ǹda bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wí fọ́ eh, Imran bin Husayn radiyallahu ta'ala anhu kó salli qa'iman in istata'ta wa in lam tastati' fa qa'ida ànábì ní bọ́ọ̀ bá lè kírun lórí ìbò kí bọ́ọ̀ bá ti lágbára ti kírun lórí ìbò máa kí ní ìjókòó náà àmọ́ nàbì fi kọ́ ibù fa ilá ń pẹ́tà tí a ti bọ̀ bá lágbára. bẹ́ẹ̀ bá wà ń forí káyọ̀ bá ń tún lórí ìjókòó ó ṣe pàtàkì ìbéèrè tí wọ́n béèrè lóòótọ́ ara wọn ẹlòmíì kọ́ ẹlòmíì ó mú òkúta ó lè lọ mú òkúta mọ́sálásí gbé òkúta mọ́sálásí náà kú nì yọmọ wa forí bá lẹ́sẹ̀ ńlọ ní ìsìlámù ẹ̀dá kan bí wọn bá ń kírun bábá lágbára àti forí kanlẹ̀ ẹni pé ìjókòó kò lè gbẹgẹ ó lè ó lè rọrùn kéèyàn forí kanlẹ̀ ẹnu kíkà sọ ni pé gbogbo ní téèyàn bá lágbára àti fi yóò ṣe èyí tí ọba lágbára àti ṣe ni ọwọ́ àṣẹ tó súnmọ́ látọjú oníṣẹ́ni tí ò lè forí kanlẹ̀ tọwà lórí ìjókòó ìfẹsẹ ni pé bọbá rùkú àti kàánú hadith yọ ọ lọlẹ díẹ̀ bọ́lá jẹ̀bi àbíjẹ̀dógún bọ́bá wa fẹ́ foríkalẹ̀ yóò ní kí ìforíkalẹ̀ wọn bíbẹ̀rẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ nígbà tí ò lè foríkalẹ̀ yẹn pẹ̀lú separation fẹ́ lómi lójú torí lómi Islam rọrùn púpọ̀ nígbà wọn bá ní ojú tí wọn ṣe ọpẹrẹtì yìí ẹgbọrọ tí mo bá kó do nǹkan kan tí wọn gba kí n bá kírun ah, ah. ó kírun lóòótọ́ àmọ́ bó o ṣe lágbára mẹlẹ òkè èyí òun kò burú rárá fún bẹ̀rẹ̀ díẹ̀ báyìí kó fi àpèjúwe rùkú bọba fẹ́ foríkalẹ̀ ọwọ ajẹ kí bẹ̀rẹ̀ rẹ̀ ń kọ pẹ̀lú ẹjú ti èyí tó fi rùkú lọ ẹni tí ń bẹ náà ni wallahu ta'ala a'lam. Ilé ìpín ni pé tí a bá gbé sókè láti rùkú ṣé ara káwọ́ wa lè yí ara ni àbí àmàgbáwọ́ yẹn sílẹ̀. Mas'ala ìṣèhàdí àlẹ́lẹ́yìn. Sàhábà Nàbà Muhammad sallallahu alayhi wa sallam. ọgbà hadith wa pé bá nẹ́bí bá kúrò lórí òrùkú ànẹ́bí ọ̀ wá padà sí kíni bó ṣe wà tẹ́lẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ nìyẹn túmọ̀ pé bó ṣe wà tẹ́lẹ̀ kó tó lọ rùkú àbí bó ṣe wà tẹ́lẹ̀ ní orí ọ̀run tó tó lọ rùkú ága ìfọ́nà tàbí ìbọ̀lẹ̀mà ara àwọn àyè yìí ni àgbọ́yé àwọn onímọ̀ àwọn kan gbọ́yé lọ́fẹ́ ìwé ìfẹ́ fi máa ẹlòmíràn ọba wọlé gbogbo eléyìí tó bá jẹ́ mẹ́tàlá ṣe àdéhà gbogbo ìtìyàn bá ti ń bẹ tó bá yẹ pé àná ẹlẹ́mí ló ṣe é ṣe é ti fẹ́ ní ṣe ìṣòro mẹ́. nọ́mbà three. ìbéèrè tèmi ló jẹ àwọn àìsàngàtì ìbéèrè mi jọ nǹkan tí màálà mi ìbéèrè nígbà tí a ń ka hadith kọ àwọn kan ní bẹ́ẹ̀ fi ń kalọ̀ wọ́n ní masala masala masala ṣé irú àwọn ọ̀rọ̀ tẹ́tọ̀ pé mọ́sálásí ìjìnlẹ̀ àríyá pé téèyàn bá tiẹ̀ yapa ń bẹ̀ àbí títẹ̀ ní àdábù kìláàfù. tọ́píìkì lẹ́jọ́ kan ni iṣẹ́ ìbéèrè bọ́lá iṣẹ́ àlọ́ ṣe pàtàkì ọlọ́nkọ́ pa àfa ìbọn lẹ́sẹ̀ dáadáa nínú táwọn àfa àmọ́ fi tọ́yà òun ni pé àwọn iṣẹ́ pé iná padà fìlà àdáàbò àdúgbò pé ní bàbá sheikh muhammed amin shafiki rahimahullahu ta'ala bàbá tó ṣe àdúrà olùbàyàn wọ́n ṣe tíra kan wọ́n pè ní adabul bahthi wal munadara níjọ́ òun gbogbo ní tí ọba wọ jamiu islamiyya ní madina àkọ́kọ́ tó àkọ́gbọ̀rọ̀ ọ̀kìn adabul bahthi wal munadara bóò ni èèyàn ṣe é ṣe pẹ̀lú táwọn afáàbá wí nǹkan táfà ilé ilé yìí kí ni àdáàbò fìlàsì gan eléyìí ọgbà wa láti kọ̀gbẹ́ tí iṣẹ́ àmọ́ bọ́yá ń tààtì ni pé kí àkàn bẹ tá a bá ti ráyè tá a bá bọ́yá ká wá kà ń bí àbí tá a bá ti kà ebi sẹ́mi àlòfin ṣe fìlà mi sẹ́mi ó ní rọ́pò ìmọ̀lá àmì ìlẹ̀kẹ̀ àlà kíra náà dá púpọ̀ rọ́pò ìmọ̀lá alal a'immatil a'lam Ibn Taymiyyah ní ìgbé ìsọkúsọ kúrò lára àwọn àfáà tí wọ́n jẹ́ àmì àmì nínú Islam Ibn Taymiyyah àtàkọ́sí rẹ̀ pé ẹ̀ ní rẹ̀ nìkan nínú àwọn aṣíwájú wa dáadáa ní Islam kọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ ní àmọ́bọ̀rọ̀ bá jẹ́ ṣèhádù oníbọ́lọ̀ ṣe fi mọ òǹkàlùkù náà ni mo sọ tọ́ bá ti pé àní ṣèhádì àní ṣèhádì ẹnitọ́ba ìpèsè ìṣèhábù ni tó gbìyànjú ni kọ́dà nàbì náà ní ìdá sáhàdà fa àfọ́dà fàdàhù àjẹrán wà ìdá sáhàdà fa àkọ́tọ́ fàdàhù àjẹrán wàhid kọ́dà bọ́bá ṣe mistake ànábì ni wọ́n gbà ládàkà bọ́bá bẹ́sí dáadáa tiẹ̀ dídí ni ọdún méjì àmọ́ ká má gbàgbé pé gbogbo lè fi nàṣá ilé alìṣìhàdìyà àwọn ẹ̀ka ní ká ń pè ní ṣìhàdìyà ni pé ìtànàbì ni wà bẹ́yìn náà hàn mọ́ òmùrún mùsùlùmí àmọ́ alḥàlámù báyínú wà alḥàrámù báyínú kò sí ṣìáàbù mbẹ́ o pẹ̀lúmi kò sí ní tí o lè ṣe ṣìáàbù sí kò sí ní ọ̀fẹ́ lè ṣe ṣìáàbù sí ṣìáàbù làwọn kan bá débi pé ẹ̀ máa gba íńtírẹ́sì báńkì kò sí nínú ìbá oní ṣìáàbù náà nù irú ìrìn kan ní o tọ́lọ́ sọ pé wà hàlọ́láhùn bẹ́yà wà hàrọ́mọ́ àríbá nípa báyìí iṣẹ́ ọlọ́wọ́ máa yẹ̀ في مقابلة الدليل لا مفاد للاجتهاد في مقابلة الدليل انت بقى في الله يقول منه شريعة أي اجتهاد منه أما قد انت بقى جمت أنا اجتهادية awọ́lu adáàbò kéèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní òun ni kéèyàn rántí àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam wípé kódà àbá àtúwí tí ọba mú láhùn àjòrò nǹkan àyọ̀gbà ládàkà lọ́dọ̀ ọlọ́run tó ní tó ṣe mẹsẹ́ẹ̀kì tó pé ó ṣe ṣíàdù ní gbímọ̀ rẹ̀ bọ́lá ń ṣe fi màmá ní kí n ṣe fẹ́ lọ kàdáhù ajurun wàhídù kọ́nà yóò gbà ládàá kan. ẹ̀ẹ́kejì ní tíbi ibi tó ní àṣetúrà rẹ lórí yìí káwá wá ó gbòòrò fáwọn àfa yìí pé ntọ́jọ́ tí àbúrò hànífẹ́ owó nǹkan báyìí bọ́wọ́ kò rí àdéhìdì kí imam ahmed rí ni bọ́wọ́ ntọ́jọ́ kí imam malik owó báyìí ẹ̀rọ imam àdéhìdì tó ń rí imam báwọn àfa àti màá ti nìyẹn. eléyìí ni ó jẹ ká ní ẹ̀tẹ̀rọ̀ mú fáwọn àfa lọ́jọ́ ká mọ àdáàbò tó yẹ ká lò ẹ̀ńdà ojú ìdè ìfẹ̀lá. ẹ̀kẹta nínú tí mo kọ́ ti ta gbọdọ̀ sọ nípa nípa fà béèrè ọlọ́nkọ́ sọ wọn lẹ́kọ̀ọ́ dáadáa. kọ́ìdà kan bẹ ẹ̀mí ń pè ní alkọ́ìdàtú zahabiya alkọ́ìdàtú azahabiya tó yẹ kí gbogbo tù lábẹ̀rẹ̀ ní ọmọ kí àwọn ọmọ tí ó tọ́ ká mọ̀. ìlọ́mù sáfìrì ni tọ́ba ìṣèhábù madhabuna مذهبنا صواب يحتمل الخطأ ومذهب غيرنا خطأ يحتمل الصواب هذه القاعدة الذهبية قررها الإمام محمد ابن دريس الشافعي رحمه الله تعالى قل قد انت بعد جمال ثلاث اجتهاد بالبي اتفيد جو سعي اجتهاد في الناس وهمبي انت انبات لنتي مذهبنا انت مريد انا سميتين في السلون بين بعد بقول له دبيني في السلون فهو صواب مريقون كني òun lọ́dà àmọ́ o yàtọ́mímú àlùfà ó ṣe é ṣe kó jẹ́ pé ìjọ lọ́rọ̀ nù ṣáàfì ilé tí máa wà ní àjọ kan tòun bẹ́ẹ̀ bóńbá bóńbá pa nǹkan pẹ̀lú ẹnìkan pé síbi tí wọ́n rí lọ́nu ṣe sọ́jọ́ mẹ́sàlá kínní ìṣèhàdíyà mazhabuna hakun yahtamilu alikatọ ó ṣe é ṣe pé gbẹlọdọ Ọlọ́run gan ni ní ọgbẹ sí nígbà náà bìí ti kọ alẹkọ rẹ ọlà àlà àhàdákùn alhàmù bíṣu jẹtìhì mẹnà náà àfàkù ó ṣe ṣe pé gbọ́ngàn ọ̀tẹ̀ ló mú ju ẹnì kejì mi lọ ní fi dàbí ìpé iṣẹ́ mi lóye ní ọ̀nà ògbélé ni ìmáàmù sáfì ń kọ́ wa ìmáàmù sáfì ní ara tí èèyàn máa wá ní ni pé ọ wà á rẹ̀spẹ̀kì ìtẹ́nì kejì tó náà jẹ́ mùsáìdì tó ètò ń fẹ́ ẹnu àbẹ́ni tí ò ní mọ̀ tó ń pẹ́rẹ́ mùsáìdì ẹ̀yàtọ̀ kìí ṣe gbé àwọn ìṣìhádù pé ẹni tí ò tọ́ sí kò ṣe ìṣìhádù tí ọmọ fi rí sọ̀rọ̀ rí ṣẹ̀rí àwọn táwọn wí àmọ́ àtàtàwà náà mọ̀ta à ẹni ọlọ́ọ̀ni olùbẹ̀rù ọlọ́run ni onímọ̀ ni mọ̀lá ṣáfìhì ni bọ́bá wí nǹkan kan tí mo rí ká ń tó wì í nípa ìṣáàbù yìí kọ̀ bá a mọ́ yàtẹ́mẹ́lú àsọ̀wà ìgbà mọ́kàn ní pé kódò ṣe é ṣe pé ìpín ìlọ́tọ́ náà. tabarẹ́ ti kọ́ ìdà yìí ara àdáàbò ìfẹ̀láàfin tí máa fi ń kọ́ wa nìyẹn mọ́lá ṣàbùnà sọ̀wá ومذهب غيرنا خطأ يحسن الصواب والله أعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم باوني النبي محمد صلى الله عليه وسلم باوني النبي في كان إليه في أتبار السنة كالاتي جيجو إذا لا أتبار لنينا رواء أحاديث في الحافظ المقدسي وقدسي أبا بعض صفات صلاة النبي صلى الله عليه وسلم آه، أبا لات حديث أبي هريرة رضي الله تعالى عنه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يرفع يركع ثم يقول سمع الله لمن حمد حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها يكبر حين يقوم من من سنتين بعد الجلوس المترف بن عبد الله قال صليت أنا وعمران ابن حسين خلف علي ابن أبي طالب رضي الله عنه كان إذا سجد كبر وإذا رفع كبر وإذا رفع رأسه كبر وإذا نهض من الركعتين كبر فلما قضى الصلاة أخذ بيدي أخذ بيدي إمران بن حسين فقال قد ذكرني هذا الصلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام للصلاة أبو هريرة لا تكفر عني إروبول لنبوى محمد صلى الله عليه وسلم كما كان àkọ́kọ́ في أبدا gbọ́dọ̀ بحديثي أني إنه ألفاظ في حديث بابا أبو هريرة كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر eléyìí túmọ̀ pé ayé alḥálàtú láti dáàmà àléyé anabi sallallahu alayhi wa sallam níta anabi máa ṣe púpọ̀ tẹ́bárítàdé ti bá ní káàlà yẹn fún àlùkàdà ìyẹn ní pé kìí ṣe ń tó ṣe lẹ́ẹ̀kan àbóṣe lẹ́ẹ̀mejì turawa kankan bẹ pé pé anabi ilé ti máa ṣe irú nǹkan kan bọ̀ fáìmáyé ọdún fáìmáyé ọjọ́ yọ wàá ṣe nǹkan kan. tí ó yàtọ̀ fún èyí tí ti ń ṣe òní láti lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé eléyìí tí mo ṣe lónìí náà o òun náà ò o àti kà wa níbí náà pé ọdún tí alábà Muhammad sallallahu gbogbo òun tó kí ń náà pẹ̀lú pé òun ni sọ fún pé ọbẹ̀ náà kan ní ya صنعت اليوم شيئا لم تكن تصنعه أحوى الذي سنككلوني تي سيتلي الذي وعدالون في عمدا صنعته مما ما سبيل ìyẹn ni pé láti fi kọ́ ilé ẹ̀kọ́ pé iná sálù aláṣẹ ń gbogbo ògbà ọ̀dà àmọ́ kìí ṣe dandan sálù àlá ọ̀bá já kìí ṣe dandan sálù àlá ṣe kíni tí ọ̀bá já àlẹ́bí lóun máa ni lẹ́yìn torí òun kí òun máa sálù aláṣẹ gbogbo ìgbà tí òun bá ń wọlé bóun kí máa ṣe tẹ́lẹ̀ èyí ń kọ́ ọlẹ́kọ̀ọ́ pé àṣẹ ìta nẹ́bí máa ṣe púpọ̀ jù ní kíni gbogbo ìgbà tí òun bá dé là nẹ́bí máa tún àlùwàlá rẹ̀ ṣe nítàbí ìṣòro ń tọ́ka sí ni. bàbá yìí gbogbo láti ta bá yíkọ́ ní káànà àwọn ìtumọ̀ ìní pé níta nẹ́bí yìí tọ́ sábà jù. Abu Hurairah nínú tá alábi bá sábà jù lórí ẹ̀rọ ni pé bá alábi bá dìde tó fẹ́ tán yukabbiru hina yaqum thumma yukabbiru hina yarka. àwọn eléyìí ni wọ́n ń pè ní takbiratul intiqal oríṣi kábàrà méjì ní bẹ lórí ẹ̀rọ kábàrà àtàkọ́kọ́ tá a máa fi wọ̀run òun ní kíni takbiratul ihram òun lọ jẹ́ min tó pé ní bí ọba sí ìrún òdúró bẹ́ẹ̀ yà bá gbàgbé lẹ́sìn tí o ṣe tẹ̀síbíọ́ra tó lè ẹ̀rọ mi tí ń ṣe ń kẹrùn à ìrún náà òdúró tó pé orígun kan ní orígun ìrún ní tẹ̀síbíọ́ra tó alẹ́ ẹ̀rọ. sọ́wọ́ àríkẹ́ bá ti kú ní tẹ̀síbíọ́ra tó lè ẹ̀rọ gbogbo kábàrà tó kù tá kábàrà lórí ìrún tó yẹ fi sálámà wọn là ń pè ní kíni tẹ̀síbíọ́ra tó lè ń tẹ̀kọ́ torí ẹ̀ ní túmọ̀ pé afẹ́ kú ò ní rúkú àlọ́ forí kalẹ̀ àkó òní forí kalẹ̀ alọ́ ìjókòó ìtumọ̀ ẹ̀ ni pé òun ní ń jẹ́ ká mọ̀ pé àfẹ́ kò ń bi iṣẹ́ kan lọ bí iṣẹ́ mi lórí ọ̀ òun ní hadith àbí ìhòrẹ́rà yìí wá fẹ́ ṣàlàyé fún wa àwọn sẹ̀kìdọ́rà tó lè ṣe kọ́ bóòlù ànábì kì í ṣe sallallahu alaihi wasallam àbí ìhòrẹ́rà ní idha qama ila salati kabbiru hina yaqum bí ànábì bá wà ní orí ìdúró yukabbiru èyí ò ní takbiratul ihram kábàrà tí yàn fi wọ̀ ọ̀tá lórí dùnrún ni. thumma yukabbiru hina yarka'u Ànábì ó tún wá kábàrà nígbà tí ń bá ń lọ ṣe kí ni tí ń lọ rùkú. thumma yaqul lẹ́yìn eléyìí náà wà ní sami'a Allahu liman hamida. ara ń tá a gbọ́dọ̀ hadith yìí ni pé àwọn àlùfáàdù ṣẹ̀ríà tí máa mú wá ọmọ anẹ́tùmá. ẹ̀ríkà àbúrò ń túmọ̀ pé wùdúbù tàrkì wùdúbù àtàrkì pé dáńlẹ́bi ti tó yìí lè yẹn gbọ́dọ̀ tó ìtumọ̀ tó ń mọ̀ ni pé bí ọba parí eléyìí tán kò ní bẹ̀rẹ̀ eléyìí. alọ́gbà muhammed sallallahu alayhi wa sallam yóò kẹ́dùrú ìlà yọ̀ọ̀kà nígbà tí ń bá ń lọ rúkú yọ kàbára lẹ́yìn tó bá kàbára tán ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع bálẹ́bí bá fẹ́ gbéra kúrò níbi òkú ntí ó wí ni pé sami allahu liman hamida yakunu fukaha wọ́n ní túmọ̀ ṣínà táwọn afọ onífikiru ọlọ́nkọ́ sọ wọ́n lẹ́sọ̀ dáadáa tí wọ́n túmọ̀ hadithi ń túmọ̀ pé àti bí wọ́n bá ṣe takbiratul intiqal ọgbọ́dọ̀ máa lọ pẹ̀lú ìtìkọ́ọ̀lù téèyàn fẹ́ ṣe nìyí. ìyẹn ni pé kábàrà tá a lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu ń kábàrà bọ́ bá fẹ́ lọ rùkú àsekọ̀ bá súnà mu kó yadda yẹn dérú kú ìta ló tó kábàrà yòókàbírú hìnà hìnà yàrùkà bí tí ń rùkú náà ní lànàbí máa kábàrà àmọ́ kí ẹ̀yọ́ tí wàá dórí rùkú tán ní kó tó wá sí Allahu eléyìí ọba kọ̀bá súnà nàbí mu kọ̀bá ń jẹ́ o àmọ́ súnà bá èyítọ́ lọ́pọ̀lọpọ̀ náà ẹlòmíì bí ọba dípò wà lórí ìforíkalẹ̀ kò ní sà lọ́wọ́ àkùbárú bẹ́ẹ̀ tí àbó òrera ní bóun ṣe rí tá nàbì sí ẹni pé ilẹ̀ nígbà tá nàbì bá ti múra fún òun lọ ibi orígun kọ̀ọ̀kan nù ìgbàanì nínú kábàrà. nípa báyìí bá nàbì bá fẹ́ dìde nígbà tí ó wà ní òrùkú ẹ̀rí pẹ̀lú àbó òrera wílẹ̀ ni pé ilẹ̀ yọrù fà ń sọ̀rọ̀ àti kọbaa mu pé pé èyí ti wá dìde kó rúkú tẹ yóò ti dìde tẹ lóto wá ní sẹ́mi Allahu liman hamida kọ̀bá mu bẹ́ẹ̀ ṣìnà yàrùfà ìṣòlùbàhù mìíràn rúkú bọ́ọ̀ bá ti ń dìde náà lọ́ọ́ ituma pé sẹ́mi ìtumọ̀ ṣìnà nìyẹn. حين يرفع من السجدة الذي بان بيركون بيركون يوم نكني سمع الله لمن حمده قل يا واقع نفقه في شيء استنباط حكم الشريعة قلبي wọ́n ní tí yẹn lè fi mọ̀ pé rákàkà ti bọ́ máa yà lọ́wọ́ ẹgbẹ́ nínú sẹ̀ríà ìsìlámù ni pé bí yẹn bá bá ìmáàmù ní rùkú ọba rákà náà bí ọba iye méjì máa wá ṣẹlẹ̀ ńgbà míì pé ah, ìmọ̀ bóyá ìmọ̀mù ti gbé ráńgbà mọ́ wọ̀run àbí náà fi yọ̀dà ṣé àbúrò rẹ̀ àtẹ̀lẹ̀ mi ti gbà wá pé báńdàbí bá fẹ́ kó orúkọ ìjìmọ̀ wí ni pé sami Allahu liman hamida wọ́n ní bí fíìmù bá ti jáde lẹ́nu ìmọ̀mù èèyàn bá wọn mọ́nu hina yarfa'u sulbahu nípa báyìí ìgbà tá ànábì máa wí hina yarfa'u sulbahu min ar-ruku' àwọn afọ́ onífíkì wa mọ̀ ń bẹ̀ pé bọ́ọ̀ bá ti gbọ́ sẹ́yìn ní sẹ́ni Allahu liman hamid ajẹ́ pé màámu ẹ̀yìnlá ẹ̀ ti ń dìde kó ní ó ti ń dìde kó ń rúkú nìyẹn ọ̀ọ́bá raka nìbá nìyẹn. lẹ́yìn eléyìí summa yaqulu wa huwa qa'imu bá nàbí bá wá dìde dúró tó dìde dúró tán ẹ wò yàtọ̀ eléyìí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run káà ń rí lónìí wọ́n là nàbí ó dìde dúró bí ìgbà tó tún fẹ́ kíwú mi wọ́n tà nàbí bá wá wà dúró ìdúró ti gbà wó lẹ́yìn lànàbí o tó wá ní kíni rabbana walakal hamd eléyìí la sọ fúnra wa ń jẹjọ pé kò burú kí lè mọ ìmáàmù sẹsẹmi Allahu liman hamidahu kọ́dà bó bá fẹ́ kó tún ní rabbana walakal hamd lànàbí náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọ̀la àná kanu hadith Abi Hurairah ẹni tí ń jẹ́ ìmáàmù àbẹ́ni tí ń dàrú kí olùwísẹ́ ní Allahu liman hamidahu kó tó fi rabbana walakal hamd lè ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ìmáàmù ni wà idha qala sami Allahu liman hamidahu faqulu rabbana wà lẹ́yìn bí ẹ bá wà lẹ́yìn ìmáàmù èèyàn ní wí sami Allahu liman hamidahu ìmáàmù ni ó wí yàn ìtawọ́ fi dá lóhùn ni pé rabbana wà lẹ́yìn àti sàlàyé pé oríṣi ọ̀nà mẹ́ta lèèyàn lè fi wí ó lè pé rabbana wà lẹ́yìn hàmì lè pé rabbana lakal hàmì lè pé ثم يكبر حين يهوي ساجدا Abu Huraira nígbà tá nàbì bá ń lọlẹ̀ ìtumọ̀ yahwi nù ẹ̀yà ń lọlẹ̀ sáàjìdà ẹ̀ ń lọlẹ̀ lọ́ọ́ forí kalẹ̀ ànábì ò ní dé forí kalẹ̀ sọ́sọ̀lọ̀ sọ́lọ̀ kó tó wá ti kábàrà bí n ti ń lọlẹ̀ nínú ṣíná yahwi yukaddiru ànábì ó ti kẹ́nu ànábì ó sọ kábàrà mi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam thumma yukaddiru ṣíná yarfa'u ra'sahu bí wọ́n bá ti ń gbé orí kù níbi ìforíkalẹ̀ iná ànábi ó tún sékìní ànábi ó tún kábàrà mi. sọmọ yòókè dèrò xiyínà yasjudu ẹgbẹ gbogbo xiyínà xiyínà yìí ló ní tuma xiyínà yasjudu bá ànábi bá fún ti mórí lọ́lẹ̀ lẹ́lẹ́kejì ànábi ó tún kábàrà sallallahu alayhi wa sallam. sọmọ yòókè dèrò xiyínà yarfaru ra'sahu bá ànábi bá tún fẹ́ gbé orí dìde kúrò níbi sájídà sùjúdù ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí tó ni. ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها ẹ̀rí pé Abu Hurairah ti sọ odidi rákà kan fún wa nísìn bí yẹn bá ti mọ rákà ẹyọ kan kí nù ó ti mọ gbogbo òun kí. bó ti kan ni náà ti kí bó o kí méjì báwọn náà ló ṣe ìtumọ̀ níta bó o rẹ̀ ra wí lọ nìkan máa wulẹ̀ máa tún tẹ̀sẹ̀ tún wá rí fíìtì ẹ̀ mọ́ níta nàbí ìṣèlú ti júwe fún yín kó ṣe ń bi raka kan yìí bẹ́ẹ̀ ni ṣe ń bi gbogbo raka àwọn tó bá kí hatta yaqdiyaha títí tá nàbí ó fi parí ẹ̀rọ tó bá kí. ويكبر حين يقوم من الصيتين بعد الجلوس رحم رضي الله àwọn ni wọn ò sí ni wọn mójú tẹsán ìtẹsán fi rọrùn fáwa àbúrò rẹ àrùn pé bóun ti wí kalẹ̀ yìí nǹkan kan bẹ tí ó lè sápamọ́ tí ò kálàyé rẹ̀ wá nígbà tó nígbà lẹ́bi tí ṣe ń di gbogbo rákà tó kù lónìí wọ́n wá kú nǹkan kan tábùrò rẹ̀ àfẹ́ ká mọ̀ pé àtibá lẹ́bi bá wà ní tó kí rákà méjì tán àlẹ́bi ó ṣe kíni àlẹ́bi ó jókòó sallallahu alaihi wasallam yóò ṣe àtayá síbi ẹ̀ bá sàtáyà ìdágbọ́kà lu òkè bẹ́ẹ̀ náà ni torí pé níta búrẹ́ ra wíwá kọ́kọ́ ni pé yukabiru hina yakum pé ànábi wà lórí ìdúró àbúrẹ́ ra jẹ́ agbọ́ pé hina yakum minas sintain ni kọ́ra bá ànábi bá kí ọ́ra kà méjì tán tí ń dìde lọ ẹlẹ́ẹ̀kẹta náà ànábi àmọ́ ṣe kínní àtúmọ̀ kábàrà báyìí náà tó eléyìí ni hadithu Abi Hurayrata tí a ń kà lọ hadith ẹlẹ́ẹ̀kejì lónìí al-Mutarrif ibn abdullah al-Mutarrif ibn abdullah rahimahullah nínú àwọn àgbà tabi'in wọ́n sí nínú àwọn sọ̀hábì anábì muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tó kí lọ́dọ̀ àwọn sọ̀hábì anábì ni Mutarrif ibn abdullah nínú àwọn àgbà fáàlì Mutarrif ibn abdullah ni sallaytu ana wa imran ibn husayn khalfa ali ibn abi talib. رضي الله عنه عمران بن حسين صحابي النبي محمد صلى الله عليه وسلم مطرف بن عبد الله تابعي له مطرف واني أون أتنتو واني قوافا وتجي صحابتي شي عمران بن حسين àwọn méjèèjì àwọn tó lẹ́yìn ẹni ó tó ju ẹ̀mọ́ránà náà lọ nínú sọ̀hádì anábà muhammad sallam òun ni kíni aliyu bin abi tọ́lì wọ́n bá anábì ti sọ́nù lẹ́yìn anábà muhammad sallam ọkà abubakar lẹ́yìn abubakar ọkàn umar lẹ́yìn umar ọkàn usman lẹ́yìn usman aliyu ló tún kàn rabi allahu ta'ala anhum ajma'in nípa báyìí ló jẹ́ kí ìmọ̀ránù lè tò lẹ́yìn aliyu bin abi talib rabi allahu bí abọ́sọ́ bí pé sàhábì náà méjèèjì àmọ́ nàbí náà jẹ́ kó wọ́n mọ àyè rẹ̀. imran musarrif bin abdullahi ni injọ́ tí mi àti imran bin hussein kírun lẹ́yìn ali a rí pé fakana idha sajada kabbar. وإذا رفع رأسه كبر وإذا نهض من الركعتين كبر إن أبو هريرة هنا لنا يفوى تكبيرات الانتقال أو كبر العمى في كود ولدن ركسي بكجي إن أبو هريرة كان لنا يعلنا أولي تنبا تعلم فوريك لكبر لكبر إن أتي إن بوريكو نبي فوريك لتكبير لنا لحديثي قد أبو هريرة تقول لك إذا نهض من الركعتين بابا كيرو ركع ميجي تقول لي كبرنا ليكتا آه، كبر فلما قضى الصلاة أخذ بيدي عمران بن حسين فقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم عمران بن حسين أتكلم لي عن نبي رفاي ميدة رضي الله عنه Mutarrif ibn Abdullahi ò ní àǹfààní àti kírun lẹ́yìn ànábì torí púpọ̀ bá ànábì láyé ìyàtọ̀ tó ń bẹ láàrin tábìrì àti sọ̀hábì nìyẹn tábìrì ọba ànábì láyé àwọn sọ̀hábà ni àwọn bá láyé nípa báyìí Mutarrif ibn Abdullahi kan mọ òkèrún lẹ́yìn ànábì ìmọ̀ ìbùn fẹsẹ̀yìn wa ní sórí gẹ́lẹ́bà lè ti kírun yìí zakara ní sọ̀dáàtà Muhammadin sallallahu ó sì tún rán mi létí bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí ṣe máa ń fi hàn pé báàlì ti kì í gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì kì í tí Abu Hurairah àtẹ̀lómi náà gbà lákọọ́lẹ̀ kò sí yàtọ̀ nínú nínú wa. aw qala salla bina salata muhammadin sallallahu alaihi wasallam. ìrún tẹ́ni ikí yóò ìrún ti muhammadu sallallahu alaihi wasallam. wa yufham min hadha mafhuma mukhalafati ntí a gbọ́ yé bi eléyìí táwọn afáńpẹ́ onímọ̀ fún mukhalafa ni pé àtàwọn sọ̀láàtù kan bẹ sọ́yàtọ̀ fún sọ̀láàtù muhammad sallallahu alayhi wa sallam ètí ìmọ̀ àgbẹ̀rẹ̀ Hussein ń sọ fún wa nìyẹn zakara ní hada sọdáta muhammadin sallallahu alayhi wa sallam irun tí ìmọ̀ àwọn ìbẹ̀rẹ̀ Hussein wí yìí nínú hadithi ní anas bin malik náà kẹrùn gbọ́ kan ó kẹrùn lẹ́ni kọ́dẹ̀ ní tí ò tó ọwọ́ àwọn rìwáyà yìí pé Umar ibn Abdulaziz òun lọ ṣáájú lọ́ọ́ ti ìmọ̀ ọmọ ìjọ náà anas bin malik sì tò lẹ́yìn rẹ̀ ó kẹwọn lẹ́yìn rẹ̀ á padà ka àdéhùn tó jọba yìí náà ọ̀nà máa ń pè ní ìmáàmátú mọ̀fùdù ìmáàmátú alùmọ̀fùdù kì í wá ṣe dandan pé èmi mọ̀mọ́ tó dùn mọ́ṣáláṣí ènìyàn gbọ́dọ̀ síwájú bí wọ́n bá ti tẹ lómi ìwájú ọ̀tún lẹ́yìn náà. Umar bin Abdul Aziz yóò tó àná sí bẹ̀rẹ̀ láti kún gbogbo téèyàn fi tó yàn sọ̀hábì anábà Muhammad sallam ẹ̀yin ọgbọ́dọ̀ anábì ọkọjá sọ̀hábì lásán àná sí bẹ̀rẹ̀ láti kún gbogbo anábà Muhammad sallam ọmọ yìí wọlé wọlé anábì ńgbà tó ń náà kẹrùn ún jọkàn lẹ́yìn Umar bin Abdul Aziz irun tí ìmọ̀ àwọn bin Hussein wí alẹ́sì náà ju fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ma ra'aytu ahadan ashbaha bi salati Muhammadin sallallahu alayhi wa sallam min hadha al-fata n tí ìrí kí ẹnìkan kírun kan nínú ẹ̀jẹ̀ sí kó kírun kí rí kọ́ dọ̀rùn alábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀dọ́mọkùnrin tí ó kírun fún mi nípa báyìí ni pé mo máa fi ń yé wa pé ní àtàwọn kan máa kí àwọn ọ̀rọ̀ kan tí ó yàtọ̀ sí ìrìn sàlùmọ́gbà muhammad sallallahu alaihi wa sallam kí báwọn alásìbìn málìkì láwọn wílé yìí níjọ́hún tí imran bin hussein láwọn wílé yìí níjọ́hún bí wọ́n bá wá wo báwa ti ń kírun lónìí yìí kí ni wọ́n wù. lórí làwọn náà ń kà yín nísìnyí láti padà máa kà sífàtú sọ láti nàbí.